الله ọpẹ́ fún ọlọ́run ọba tí ó tún fún wa ní ìgbàláyè láàárọ̀ yìí láti tún pàdé lórí ètò Al-Ilmu Nurun gẹ́gẹ́ bí a ṣe mọ ètò náà pé láti ìgbà tí àwẹ̀ Ramadan ti bẹ̀rẹ̀ ní ìjì náà ni a ti ń tì débi tí ọlọ́run fún wa ní kápá àti bàdé lónìí ọlọ́kan òjọ̀ kan eh, ẹ̀kọ́ àti olówó iyebíye àǹfààní oní ènìyàn ti ń ṣe láti ahọ́n àwọn ìmáàmù a kú olórí ibi tá a dúró sí nípa àtìláwà al-Qur'an àtoríṣiríṣi ẹ̀kọ́ tó so mọ́ bọ́ sí agbègbè nǹkan míì náà nínú ẹ̀sìn tí ó tún ṣe wá láǹfààní eléyìí ó rọ̀ mọ́ ìrun ní kíkí àwọn pé tá a bá kírun tán a máa ṣe náfìlà náfìlà ní ṣíṣe àbò lè ṣíṣe pàtàkì tó nǹka wo ló yẹ ká ṣe àti ọ̀nà tó yẹ ká gbà ṣe àwọn nǹka náà ni ọ̀rọ̀ ó máa dálé lórí lónìí. abákan náà ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ni a ti ń gbà lórí pé àwọn èèyàn sọ pé àwọn fẹ́ gba àwọn àkásílẹ̀ programu tá à ń ṣe lọ́wọ́ yìí ẹjá fọkànbalẹ̀ pé inshàlá gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ọdún tó lọ tó bá ti di pé òkúta tà kí àwẹ̀ ò parí bá a ṣe ṣe tó ń kálukú òfin ni láwọn tá a bá fẹ́ ni a máa ṣàlàyé ẹ̀ fún wa so ẹjá sì máa bá a lọ báyìí náà kọ́lọ́n kí okun wa lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ bisimilah. alhamdulilah wasalaatu wasalaam. على رسول الله وعلى أهله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو فون الله الحمد لله تركات يفون نبو محمد صلى الله عليه وسلم أتيا وراء لي أتيا وان صحابة ري بقنا كي ببين أولو كويتي بو كي الله بكم صلى الله عليه وسلم كي وشواني أنفاني آمين لا يمبي كود ما دواني أسانري نيوجود من دي القيامة آمين مجد بغن سيشالاي انتي أفسو نقباري ني إني أنا إني إتاما سيصلاة تطوع أوانو أكيبا لادا أكمي جينيرو نينو إسلام نبا موسي عديس عبد الله بن عمر رضي الله تعالى عنه تانا بسكو الإسلام على خمسين شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله wa iqami salah alhadith anábìíní ẹ̀sìn islam orí òkú márùn-ún ni ó rọ̀jò kulé àkọ́kọ́ ń bẹ̀ náà nígbàgbọ́ nínú ọlọ́run àtànábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmá gbẹ̀rùn dúró ká máa kírun ìrun èyí tó jẹ́ ọ̀ranyàn òun náà ni anábì sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadithi lọ́jọ́ kí tábà wo hadithi tí a ti kà síwájú náà fún wa lórí ètò yìí ó náà ní hadithi Talha bin Ubaidillah tó lárakùnrin lábọ̀ ọkọ̀ kan wá bá nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń bèèrè lọ́wọ́ nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam pé ìwà nàbì sọ fún mi ma faradallahu alayya minas salat kí ni tó jọra yẹn nínú pé à ń kírun ànábì wa sọ pé khamsu salawatin fil yawmi wal layla ìrun márùn-ún tójúmọ́ márùn-ún náà anabi sọ fún lárúbáwá yìí bẹ́ẹ̀ ó wá ń bèrè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ mi tún jẹ́ ọ̀ranyàn lẹ́yìn márààrún yìí alayya ghayruha ṣé mi tún wà tọ́lọ́ sí lọ́ranyàn fún mi lẹ́yìn márààrún yìí qala la anabi ni rárá illa an tatawwa àfi tó báyìí kó bá fẹ́ ṣe tatawo inú àdìsí láti rí pé méjì nù ìrun èyí tí ọlọ́run subhanahu wa ta'ala ṣe ní ọ̀ranyàn àti èyí tó jẹ́ tatawa èyí tá ń pè ní tatawa yẹn ọ̀nà ìnà wọn tá a fi máa ń gba ẹ̀san àlékún ẹ̀san lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala àgbẹ̀nú al-Qur'an al-Karim inú suratul Ma'ida aya thirty five ọlọ́bàní yá ayyuhal ladhina amanu taqullaha wabtaghu ilayhil wasila wàjáhìdù fi sabilihi la'allakum tuflihun ọlọ́bàní yìí olùgbàgbé òdodo ẹ̀páyọ̀ ọlọ́run ọba ìpayọ̀ ọlọ́run ọba ọ̀nà ni pé ẹ máa pa òfin ọlọ́run ọba mọ́ àwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe ẹ máa gbìyànjú àti máa ṣe àwọn nǹkan tó ní kẹ́ ẹ jìnà sí ẹ jìnà sí ní ti ń jẹ́ payọ̀ ọlọ́run ọba nìyẹn ọlọ́ba ní bákan náà wabtagu ilayhil wasila ẹ wá máa wá yín tẹ́ fi máa ṣe àkàsọ wá síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ọ̀nà tá a fi máa ń ṣe àgàsọ lọ síwájú ọlọ́run lẹ́yìn ìgbà tá a bá ti pa òfin ẹ̀ mọ́ tá a ti ṣe tó ní ká ṣe pátá gẹ́gẹ́ bí èyí tí gbàgbé òdodo tó ṣáájú rẹ̀ bí ká yọ zaka bí ká lọ hajj eléyìí ni ìpayọ̀ ọlọ́run ọba ọlọ́run wa sọ fún wa pé lẹ́yìn ìparí rẹ̀ yìí wabtagu ilayhil wasila ẹ máa wá àwọn nǹkan kan tẹ́ máa fi ṣe ojú kòkòrò tẹ́ fi máa ṣe àgàsọ wá sọ́dọ̀ ọlọ́run ọba nínú àwọn nǹkan tí yẹn fi máa ń ṣe àgàsọ òun náà ni ìrun tàtà wà èyí tá a mọ̀ sí ìrun náfìlà ìrun tó jẹ́ pé kì í ṣọ̀ràn àyàn ṣùgbọ́n tá a bá kí àgbàládà rẹpẹtẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. àdìsí àbí ọ̀rẹ́ rata radiyallahu ta'ala anhu àdìsí imam bukhari àti àwọn míì pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ń sọ fún wa nínú hadithul qudsi wípé ah, wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratuhu alayhi ẹrú ọlọ́run bá subhanahu wa ta'ala ò lè gba ọ̀nà kankan súnmọ́ ọlọ́run bá ju kó máa ṣe nǹkan tó sọ̀rọ̀ yẹn lọ. bákan náà wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba. anábìnrin ọlọ́run sọ fún wa pé ẹrú òun ní yé wa máa ṣe náfìlà àwọn ètí kìí sọ̀rọ̀ yẹn náà yóò tún máa ṣe títí tọ́lọ́wọ́n sótúmọ̀ sí pé yàtọ̀ fún pé aṣojúṣe tọ́lọ́mọ bá subhanahu wa ta'ala ara wa àdìsí ń sọ fún wa pé tá a bá tún ń ṣe ètí kìí sọ̀rọ̀ àyàn náà tá a bá ń ṣe náfìlà tá a bá ń ṣe iṣẹ́ àṣegbọ̀rẹ̀ nínú òòrùn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kò ní yé máa nífẹ̀ẹ́ wa. ó kàn jẹ́ pé ẹ̀kọ́ tí ń bẹ níbẹ̀ òun náà ni pé èèyàn kì jẹ́ kí náfìlà kó di ọ̀ranyàn lọ́wọ́ lẹ́yìn tá a bá tiẹ̀ ṣe náfìlà síwájú ọ̀ranyàn ká má ṣe náfìlà lọ́nà tí yóò gbà dí ọ̀ràn yẹn lọ́wọ́ níbàámu sí èyí tí àwọn onímọ̀ máa ń sọ wípé man shaghalahu al-fardu an an-nafl fahuwa ma'dhur wa man shaghalahu an-naflu an al-fard fahuwa magrur ẹni tó bá pé náfìlà ní í ṣe tí ò fi rí ọ̀ràn yẹn àti ẹ̀ṣẹ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ ẹni tẹ́sù ti tàn jẹ nìyẹn fún àpèjúwe kéèyàn fa irun orógùn rẹpẹtẹ àsùnbà ti lọ sọlátù sọp òrùn gan tiẹ̀ ti yọ wọ́n ní kí ló dé wọ́n ní ah, kí ó gan lóru ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ sùn ní tàn jẹ sẹ́yìn pé tòótọ́ ó sin lọ́wọ́n ọba ni ṣùgbọ́n èèyàn kì í jẹ́ kí náfìlà kó dín ọ̀ràn yàn lọ́wọ́ náfìmọ́sọ́kè máa ń ṣàgọ́làwó ànáfìlò anilfarj fọwọ́ magrur ẹni tí ò bá ọ̀ràn yàn ṣe nítorí pé wọ́n ṣe náfìlà ẹni tí èso ti tàn jẹ nìyẹn ṣùgbọ́n wọn máa ń ṣàgọ́làwó alfardu aninafil fọwọ́ máa dùn ẹni tó bá pẹ́ ọ̀ràn yàn ní ṣe tí ò wá rí náfìlà ṣe irú ẹni bẹ́ẹ̀ ní àwíjàre níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala intan sọ ní kókó ọ̀nà ni pé náfìlà ṣíṣe nínú iṣẹ́ olóore tí máa ń jẹ́ kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó nífẹ̀ẹ́ rú ni ó sì wà lábẹ́ alwasila tọ́lọ́run bá sọ pé wabtagu ilay alwasila ọlọ́ba ni ẹ máa wá àwọn ọ̀nà tẹ́fì tó máa súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́jọ́ pé ìrun náfìlà nínú ọ̀nà tá a máa ń gbà fi súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni arákùnrin yìí sọ fún wa nínú àwọn sọ̀hábà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ló wà ó ní kuntu abitu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ó ló máa wà pẹ̀lú anábìwá muhammad sallallahu alayhi wa sallam òun máa ń sùn pẹ̀lú ànábì fàáàtì bìwàdó ìhìn wà hajjate ó ní tànábì bá fẹ́ omi àlùwàlá tó bá tún fẹ́ nǹkan míì náà lóru lọ́sàn-án ni òun máa ń mú wá fànàbí wa Muhammad bí ẹni tí ń ṣe bọ̀yìsìn fànàbí sallallahu alaihi wasallam ó ní faqala li oníjọ́ kan ànábì wa sọ fún un pé sal béèrè nǹkan kan faqultu as'aluka murafaqataka fil janna. arákùnrin yìí wá ní rọ̀bíyà yìí wá ló ń sọ fànàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé tí mo fẹ́ òun náà ni pé mi fẹ́ jìnnà sí ọ mo fẹ́ wà nítòsí rẹ mo fẹ́ wà ní pẹ̀kípẹ̀kí pẹ̀lú rẹ aljanna. qal ànábì wa sọ pé aw ghayra ó sì wá nǹkan míì tọrọ qultu huwa dhak wa ni sallallahu alaihi wasallam nti mo fẹ́ gẹ́lẹ́ òun náà ni mo sọ yẹn qal anabi ni fa'inni ala nafsika bi kathrati sujud anabi ni tó bá rí bẹ́ẹ̀ yá ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ ọ̀nà wo ló gbà ràn mí lọ́wọ́ tó fi jẹ́ pé nǹkan tó fẹ́ yìí pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ṣíṣeéṣe rẹ̀ ìwọ náà ló ràn mí lọ́wọ́ kí ló fi ràn mí lọ́wọ́ fa'inni ala nafsika bí kẹsàrọ̀tì sojod máa pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀run ẹgbẹ́ anábì sọ pé kẹsàrọ̀tì sojod fa sojod hona asọ́lá gẹ́gẹ́ bí àwọn onímọ̀ sí wí àdìsí wa lọ́dọ̀ mọ́ muslim àti àwọn asáàbù sunan abu dawud ibn maja wa nasa'i so tabawo àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún sàábé tó sọ pé òun fẹ́ súnmọ́ pẹ́kípẹ́kí lálìjẹ́nà kó wọ́n máa jìnnà sí anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì sọ fún pé tó bá ti ń kírun ọ̀ranyàn tó bá ti ń kírun ẹ̀ tán tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ forí kanlẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ náfìlà alimami nawawi rahimahullahu ta'ala wọ́n ní tán gbà lérò pẹ̀lú forí kanlẹ̀ ń bí òun náà ni asujúdù fi sọlá òun náà ni kó máa forí kanlẹ̀ lórí irun tó bá ti kí ọ̀ràn yẹn márààrún ó tún máa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ràn yẹn míì lọ́jọ́ pé tábà wọnú hadisi Abi Hurairah radiyallahu ta'ala anhu anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ń ṣàlàyé fún wa pé oríire àti àǹfààní ńláńlá oníkínáfìlà kó máa yàn lára hmm, náfìlà àrùn kó máyàn lára nínú àdéhìí tàbí ọ̀rẹ́ ra radiyallahu ta'ala anhu àdéhìí ó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́mọ́ Tirmidhi àti mọ́mọ́ Nasa'i ó lànà ìbọn Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé inna awwala ma yuhasabu bihi al-'abdu yawma al-qiyamati min 'amalihi salatu fa in salahat faqad aflaha wa anjah anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anibi ni nǹkan àkọ́kọ́ nínú iṣẹ́ ẹrú lálùkìyàmà ọ̀nà ànìrún rẹ̀ anábìnrin fàyìn sọ́ọ̀lù hàt tírun yìí bá dá faqad aflaha wa anjah irú ẹni bẹ́ẹ̀ ti là ó ti yege níwájú ọlọ́run tó bá kí bó ṣe tó àti bó ṣe yẹ anábìnrin wa in fasadat faqad khaba wa khasir anábìnrin tírun yìí ò bá wá dá yálà òrùkù dáadáa ni kò fọkàn sí ni kò farabalẹ̀ lórí irun ẹni tírun yìí bá ti bàjẹ́ faqad khaba wa khasir irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣòfò ó dẹ̀ ti pàdánù ọlọ́mọdé á ṣòfò mọ́jà pàdánù anábìnrin fàyìn takọ̀sọ̀ min faridatin shay'a tó bá yẹ pé inú iṣẹ́ tó àyàn yẹn tí ààyè kan bá wà ń bẹ̀ táì ṣe déédéé àbújẹ́njẹkù kan bá wà ń bẹ̀ qala rabbu tabaraka ọlọ́run ọba wa ọba àlekè ọlá ìwà máa sọ pé ali abdi min tatawwu' ẹ bá mi wo mi ǹjẹ́ máa ń ṣe dáhùn pé wa. ǹjẹ́ ẹrú mi ǹjẹ́ máa ń ṣe náfìlà bí ǹjẹ́ tó bá kí ọ̀ràn tán níbi irun rẹ̀ ǹjẹ́ a ṣe náfìlà àbí kó tó anábìnrin tán bá wà wò fàyọkàmẹlú bí ẹ mẹ́ńtàkọ́sọ mínal fàrídọ́ ibi tí àbùkù wà níbi ìtọ́jú ọ̀ràn yẹn ọlọ́bàá nìkan lọ́ba fi pé summa yakunu sa'iru amalihi ala dhalik anábìwá muhammad sallallahu alayhi wa sallam gbogbo ṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa gbé yẹ̀wò ó túmọ̀ sí pé ẹni tí kì í bá ṣe náfìlà subhanallah ẹni yẹn ti ń para rẹ̀ láyò kó tó dọ̀run nítorí pé ìgbà tí a bá dọ̀run kò lè ṣàtúnṣe mọ́ tí wọ́n bá ti dọ́rùn tí wọ́n bá ti wọnú sáré kò lè sí àtúnṣe mọ́ ìgbà tá a lè ṣàtúnṣe ọ̀nà àlélẹ̀. ẹni tí náfìlà ò bá mọ́ lára púpọ̀ èrò ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ gbìn alkiyama tí àbùjẹ̀ǹjẹ̀kú bá fi wà nínú iṣẹ́ rẹ̀ èrò ẹni bẹ́ẹ̀ ò ní rọ́nà lọ tààrà níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala ilé ń sọ pàtàkì náfìlà fún wa ló jẹ́ pé nínú ìkẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala àti bọ́lọ́run bá ṣe dáa nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam ní oníkẹ́ òun náà ló fi jẹ́ pé náfìlà ó wà nínú ìjọsìn ẹ wo kò sí ìjọsìn tá à ń ṣe tó jẹ́ pé ó ní èyí tó jẹ́ ọ̀ranyàn tí ò ní ní náfìlà ẹ wo àsọlá irun là ń sọ nípa rẹ̀ yìí èyí tó jẹ́ ọ̀ranyàn wà gbogbo ṣe wọn àdìsí Talha ibn Ubaydillah tó ní wà nábì sallallahu alaihi wasallam akhbirni bima farada Allahu alayya min as-salah sọ fún mi kí ló jẹ́ ọ̀ranyàn nínú anábìnrin salawatul khams fi kulli yawmin wa layla máa kírun látàárọ̀ tílẹ̀ ó fi lójúmọ́ márùn-ún ni ọ̀ràn yẹn ró ẹgbẹ́ ọ̀ràn yẹn dúró sọ́tọ̀ bí yẹn bá jẹ́ pé yẹn nìkan lòun máa kí tọ́ kò bá a láìfi ṣùgbọ́n sáré pé tó bá ń kí so ó dá ọ lójú pé níwájú ọlọ́run ọba nǹkan kan ò ní yẹ̀ ń ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alayhi wa sallam wa sọ pé illa an tatawwa lẹ́yìn ìgbà tó bá ti kí ọ̀ràn yẹn yìí tán tó bá tó fẹ́ ṣe tàtàwọ̀ olóko ó túmọ̀ sí pé ìrun a ní èyí tọ́jọ́ ọ̀ràn yẹn àrè tọ́jọ́ náà fẹ́la kí láǹfààní rẹ̀ àǹfààní ẹni pé tó bá jẹ́ ìgbìndà kìyàmà tá a sì ṣe bá wà àbí àbújá ń jẹ́ kù tó bá wà níbi èyí tó jẹ́ ojúlówó wọn ò fi èyí tó jẹ́ náfìlà àṣegbọrẹ wọn ò fi pè tí ò bá tiẹ̀ wá sábò jẹjẹ kù ń bẹ̀ náfìlà yìí ni yóò tún jẹ́ kí ọlá wa kó tẹ̀síwájú yóò jẹ́ kí ipò wa kó tún lọ sókè nínú àlìjẹ́nà gẹ́gẹ́ bí àdìsí tá a fi bẹ̀rẹ̀ tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé ọlọ́run sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ẹrú mi ò fi súnmọ́ mi ahabbu ilayya mimma aftaratu alayhi kò sí nǹkan kan tó fi súnmọ́ mi tẹ́mi ọlọ́run bá wá nífẹ̀ẹ́ sí ju kó máa ṣọ̀ràn yẹn lọ. náà ó sì ọ̀ràn yẹn ààwẹ̀ ó sì ọ̀ràn yẹn zaka ó sì ọ̀ràn yẹn hajj. wọn sì ní wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili atta uhibba ẹrú mi ò tún ní wàá yé máa ṣe náfìlà náà tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀. ó tún máa sọ téèyàn bá fẹ́ kọ́lọ́wọ́n ọba kó gba ìjọsìn èèyàn dáadáa téèyàn sì fẹ́ jẹ́ olólùfẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tá a bá ti ń kírun àmọ̀ ṣe náfìlà tá a bá ti ń gba àwẹ̀ a máa ṣe náfìlà ló fi jẹ́ pé àwọn náfìlà àwẹ̀ Ramadan là ń gbà yìí àwọn náfìlà àwẹ̀ náà tún bẹ tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa anabi sallallahu alaihi wasallam nínú àdìsí àbẹ̀rẹ̀rọ̀ anabi ní afdalu siyami baada Ramadan shahrullahi al-muharram àwẹ̀ tó tún lóore jù tó ní ládàá jù lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ọ̀ràn yà tó jẹ́ Ramadan òun náà ni tí a bá ń gbà àwẹ̀ nínú oṣù Muharram nínú oṣù kínní ọdún Islam ẹ rí pé náfìlà nù lẹ́yìn ọ̀ràn yà bẹ́ẹ̀ náà òun náà ni hajj tẹ́báwà alhajj ọ̀ràn yà ni ọlọ́ba ni walillahi ala nasi hijjul bayt man istata'a ilayhi sabila ọlọ́ba ni ọ̀ràn yà ni kọ́mọ nìyẹn ṣe hajj fún ọlọ́run ọba tọ́lọ́ba ti fún ní agbára àti lè ṣe bẹ́ẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí ni ayu annas inna allaha farada alaykum alhajja fahujjuhu anábí ni ayẹyẹ ọlọ́ba ti la ìwọ hajj bọ̀ yín lọ́rùn fẹ́ni tó bá ti kápá arábìnrin ẹ̀ má ṣàlàyé ṣe ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ ṣe hajj bájì ṣe jọ́ràn yẹn bẹ́ẹ̀ náà ni umra bẹ́ẹ̀ náà ló ń bẹ òun náà ni iṣẹ́ olóore ni anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi sọ fún wa pé wàlẹ̀ umra tó ilà lẹ̀ umra nínú àwọn nǹkan tó tún máa ń jẹ́ kọ́ lọ́wọ́ bá ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yàn òun náà ni umra kan sí kejì mukafiratun lima bainahunna anabi ni ọlọ́run fi máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ ni ó tún máa ń sọ pé tí hajj rẹ bá ní ààyè níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò ní àǹfààní láti fi umra di pẹ̀lú ẹ̀san olóore tó tiẹ̀ tún bá umra dé nínú Ramadan ní nínú àwọn àǹfààní tá a lè jẹ tọ́lọ́n bá fún láǹfààní bẹ́ẹ̀ òun náà ènìyàn tó bá láǹfààní láti lọ́ọ́ ṣe umra nínú Ramadan anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni wa umratun fi Ramadan ta'dilu hajja wa fi riwayatin ta'dilu hajjatan ma'i anabi ni umra tí yẹn bá ṣe nínú oṣù Ramadan tá yóò ṣe dédé gbà tí yẹn ṣe hajj pẹ̀lú anabi wa sallallahu alayhi wa sallam ni yóò ṣe déédéé gbà tí yàn ṣe hajj ni so tó bá rí báyìí àwọn ṣe náfìlà mùsùlùmí òkè fi ń ṣeré ló jẹ́ pé nínú àṣìṣe tó lágbára púpọ̀ òun náà ni àdádálẹ̀ kan èyí tó gborí ahọ́n àwọn èèyàn ẹlòmíì lè ní ó ti pín ẹ̀sìn fúnra ẹ̀ kí ló ṣọ̀ràn yàn ẹni tó ṣọ̀ràn yàn náà ẹlòmíì fẹ́ ṣe ẹni tó bá pé ọ̀wọ́ nǹkan tó ṣọ̀ràn yàn nínú ẹ̀sìn ló fẹ́ máa ṣe ní gàbádáyà ọ̀ràn yàn ló fẹ́ ṣe irú ẹni bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀ pẹ̀lú àdìsí tá a sọ yìí irú ẹni bẹ́ẹ̀ lè wà nínú ewu tó pé yẹn yìí alima allan tuhsuhu kò sẹ́ni kankan istaqimu walan tuhsu anábìnrin ẹ̀ gbìyànjú láti máa ṣe bọ́lọ̀ ti fẹ́ ṣùgbọ́n ẹ̀ lè ṣe débi tọ́lọ̀ ń fẹ́ sótùmọ̀ sí kíta bá lè ṣe débi tọ́lọ̀ ń fẹ́ nínú ọ̀nà tá a gbà tá a fi láàánú ara wa òun ni pé a máa gba bàbá tí ń gba ọ̀nà ọ̀ràn yẹn náà la máa gba náfìlà ibi tí a ti lọ jàmá òun ni pé iṣẹ́ náfìlà nínú iṣẹ́ olóore púpọ̀ ni ti rún òun làwọn nǹkan tá a fẹ́ ṣàlàyé ní ṣókí pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yìí so ká ṣe náfìlà àrùn lẹ́yìn ìgbà tá a bá ti kírun tán mùsùlùmí òdodo tá a bá ti ń kí ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà láti máa ṣe náfìlà níbà mùsùlùmí tánà bí wa muhammad sallallahu alayhi wa sallam ètò fi kọ́ wa ló jẹ́ pé kò sí kankan nínú ẹrú ọlọ́run ọba tó jẹ́ mùsùlùmí tó ṣe náfìlà bí anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. àwọn nǹkan tó wá jẹ́ náfìlà àrùn yìí ètò dáa jù òun náà ni kò jẹ́ pé tá a bá fẹ́ kí náfìlà èyí tó jẹ́ náfìlà àrùn èyí tó dáa jù ọ̀nà ká máa kí nínú ilé wa inú ilé ló dáa jù ká máa ti kí náfìlà nítorí àkọọ́lẹ̀ tó wà lọ́dọ̀ Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu àkọọ́lẹ̀ yìí ń bẹ lọ́dọ̀ mọ́mọ́ Muslim ọlọ́nàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha qada ahadukumus salata fil masjidi tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ bá ti kírun tán nínú mọ́ṣáláṣí a ó fi masjidihi tẹ́ bá ti kírun tán nínú mọ́ṣáláṣí tí ẹ̀ ti máa ń kírun falyaj'al li baytihi nasiban min salatihi. anábìrin tẹ́ bá ti kírun tán mọ́ṣáláṣí ẹ fún ilé yín náà ẹ fún nípìn nínú ọ̀run yín. fa inna Allaha ja'ilun fi baytihi min salatihi nura. anábìrin tó láti sábà bí ìran ẹ ẹlòmíì gbogbo ọ̀run tí máa ń kí pátá nínú àfílà lójúlówó ni kò tiẹ̀ mọ̀ pé a máa ń kírun nínú ilé ọ̀ràn àyàn nìkan lọ́kùnrin gbọ́dọ̀ kínú ilé lọ́wọ́ jẹ́ pé inú àkọọ́lẹ̀ mi anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní la taj'alu buyutakum maqabir anábì ní ẹ má sọ léyìn ẹ má sọ di ibojì òkú ẹ má kírun sallu fi buyutikum ẹ má kírun nínú léyìn ìrun tánàbí sallallahu alayhi wa sallam ní ká máa kí nínú ilé òun náà ni àwọn ìrun tó jẹ́ ìrun náfìlà nínú àkọọ́lẹ̀ mi náà àdísì zaid ibn sabit ó ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé aleikum bi salati fi buyutikum anábì sallallahu alayhi wa sallam ní ẹ máa kírun náfìlà nínú ilé fàyínà khayra salati almar'i fi baytihi illa salata almaktuba anábì ní ọkùnrin irun tó lóore jù tó kí èyí tó bá kí nínú ilé ẹni àfi tó bá jẹ́ ìran ọ̀ràn yẹn lókù ló fi jẹ́ pé nínú àṣìṣe tó lágbára òun náà ní kí ẹni tó jẹ́ ọkùnrin mùsùlùmí tó jágbàlagbà kó máa kírun nínú ilé àṣẹ tó lágbára ni. lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam arákùnrin kan wá afọ́jú ni ó wá bá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah innahu laysa li qaidun yaquduni ila almasjid ó ní wa anábì sallallahu alayhi wa sallam mi rí nǹkan tí yóò máa ṣàtọ́nà mi wá mọ́ṣáláṣí yọ̀ǹda fún mi láti máa kírun nínú ilé anábì anabi yọ̀ǹda fún anabi falamma kọfà ìgbàtàràkùnrin yìí wá kọ̀yìn tó ń lọ anabi nìkan lọ pé wá sallallahu alayhi wa sallam anabi wa ń bí léèrè nígbà tó dé padà pé alitẹ́sùmá ò ní dá sẹ́tàn bá pẹ̀rùn ní mọ́ṣáláṣí njó máa ń gbọ́ ó ní bẹ́ẹ̀ ni anabi tó bá rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ wá kírun nínú mọ́ṣáláṣí tó bá jẹ́ pé afọ́jú anabi sallallahu alayhi wa sallam bá sọ fún pé kó mọ wá kírun ní mọ́ṣáláṣí bó wà ní ẹni tójú ẹ̀ lálẹ́ lọ́jọ́ pé nínú àṣìṣe tó lágbára púpọ̀ èyí táwọn èèyàn kó sí láwùjọ wa lénìí òun náà ni kéèyàn lọ múlé sáàrin ibi tó jẹ́ pé èèyàn ti ní máa rí èèyàn ti ní máa rí ìrùn jàmáàkì ló kọ pé àwọn àdúgbò tó dáa ló kọ pé àwọn àdúgbò tó bá status tó bá tó bá bọ́lọ̀ngàn ọba subhanahu wa ta'ala ṣe dá wa lọ́lá tó à ń bá àdúgbò tí ò bá ti sí àǹfààní ìrùn jàmáà mùsùlùmí òdodo kò yẹ kó kó lọ sádùúgbò yẹn àfi tó bá nígbìyànjú tó fẹ́ ṣe tí ìrùn jàmáà ò máa ké nítorí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ṣe lọ́rùn àyàn kan ń pa fún gbogbo wa tá a jọkùnrin tá a ti bàlágà tá a ti tọrùn òkè láti wá máa kírun nínú masalasi lọ́fíjọ́ pé Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní allamana Rasulullahi sallallahu alayhi wa sallam sunan al-huda wa inna min sunan al-huda as masjid ó ní wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tí ó sọ wá dẹni ìmànà tí ò ní jẹ́ ká sọnù nílẹ̀ ayé ń bí àti lálùkìyàmọ̀ lànàbì ti kọ́ wa onínú ń tànàbì kọ́ wa òun ni ní ká máa kírun ní mọ́ṣáláṣí oníṣùgbọ́n lè ní kálukú yín látara pé ọlọ́run gbà fún yín ẹlòmíì látara gbéraga ẹlòmíì látara àìfẹ́mọ̀bẹ́ ẹlòmíì ṣe ìbínú ara ẹni ẹlòmíì tó bá jà ní landlord meeting pẹ̀lú ẹni tó yí ó ní mọ́ṣáláṣí yóò sì pa mọ́ṣáláṣí títorí báwọn ṣe bí mọ́ṣáláṣí ẹni tó kọ́ mọ́ṣáláṣí àti ṣàlàyé lẹ́yìn ìgbà ẹni tó bá ti kọ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ò sí lára dúkìá ẹni tó kọ́ mọ́ṣáláṣí má àṣẹ mọ́ṣáláṣí yóò wà lórí ntọ́lọ́wọ́ bá fẹ́ ìtànàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ lọ́wọ́ jẹ́ pé ní mọ́ṣáláṣí tí ẹni tó kọ́ mọ́ṣáláṣí tó bá fi sọ pé ìntèmi fẹ́ nínú mọ́ṣáláṣí mi ni tó takò tọ́lọ́run tó takò tànàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi sọ bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ti balá dára rẹ̀ jẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé wà á nàlẹ́ masajida lillah sọ ibi tá à ń sọ̀rọ̀ lọ ní pàtàkì òun náà ni pé kò sí irun tó tá a láǹfààní láti máa ké nínú ilé nínú yàrá wa àfihàn náfìlà káwa jẹ́ ká pọ̀ ní náfìlà nínú ilé wa eléyìí ló dáa jùlọ nítorí tánàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ nínú àdìsí Zayd ibn sabit èyí tí a ti mẹ́nu bà ètò alákọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ Muslim àti mọ́ Abu Dawud àti mọ́ Nasa'i anabini alaykum bis salati fi buyutikum ẹ máa kírun nínú ilé yín ẹ máa tẹ̀ra márùn tẹ bá fẹ́ kírun lóru ẹjọ́ jẹ́nu ilé tẹ bá fẹ́ kí tọ̀sán náà ẹjọ́ jẹ́nu ilé anabi wa sọ pé fa inna khayra salati al-mar'i fi baytihi illa as-salata al-maktuba anabi náà tó lóore jù inú ilé náà láti ké àfi tó ọ̀ràn àyàn ní pàtàkì jùlọ àwọn obìnrin ní tiwọn ó sọ̀ràn àyàn ọ̀ṣẹ̀ náà fìlà èyí tó lóore jù fáwọn ọ̀nà nìkan kírun nínú ilé wọn bó ti yẹ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé la tamna'u ima allahi masajid allah anabi ni ẹ má kọ̀ fún àwọn obìnrin àwọn ìyàwó yín ẹ má kọ̀ fún wọn láti wá sí masalasi ọlọ́run ọba tán bá fẹ́ wá kí ọ̀hún ṣùgbọ́n tán bá fẹ́ wá kán wá lẹ́ni tí ò múra dáadáa lẹ́ni tó yẹ pé ìmúra wọn kò ní dá fìtínà lẹ̀ sẹ́mi àwọn tí wọ́n fẹ́ kírun so kákí náfìlà nínú ilé nínú ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ náà nínú ẹ̀kọ́ náfìlà ó náà ni almudawama al mudawama òun náà ní ká jẹun tó jẹ́ pé yóò máa tẹra mọ́ ìmọ̀ tẹra mọ́ náfìlà eléyìí ló dáa jù nítorí pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim lẹ́ni tí ó ń bá anabi rẹ̀ Yahya ọlọ́ọ̀bà ni yá Yahya khudil kitaba bi quwwa ọlọ́ọ̀ni rẹ̀ Yahya òfin ọlọ́run ọba ìlànà ọlọ́run ọba tó fi ọ lérí ẹ̀ dì mú dáadáa ká má di nǹkan mú ká má jẹ́ kó jábọ́ nínú ìlànà téèyàn fi máa ń ṣòrere níwájú ọlọ́run bá ní àti ṣàlàyé fún wa rí pé nínú àwọn nǹkan tọ́lọ́run bá fi májẹ̀mú tọ́lọ́run fi máa ń gbaṣẹ́ májẹ̀mú méjì ni al-ikhlas wal-mutabaa àkọ́kọ́ àníyàn yóò dà kò ní sí nǹkan kan míì lábẹ́ àníyàn yẹn ẹlẹ́ẹ̀kejì yóò wà ní bàmú anábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn májẹ̀mú méjì míì náà tún wà tí máa subhanahu wa ta'ala tí máa ń jẹ́ kí iṣẹ́ tàbí tí máa ń jẹ́ kí iṣẹ́ kó tún ní ládá lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọlọ́run májẹ̀mú pípé pé tán bá sọ pé ṣe yìí pé a rí májẹ̀mú yẹn ń bẹ májẹ̀mú yẹn náà ni májẹ̀mú al-akhdhu bi quwwa ká dì í mú ká má jẹ́ kó já ẹlẹ́ẹ̀kẹrin bẹ òun náà ni al-musara'a níta bá fẹ́ ṣe káyára ká má máa dájọ́ sí tọ́lọ́hún so nínú májẹ̀mú yẹn òun náà ni mudawama kó jẹ́ pé a dì í mú àní máa ṣe ní láre ìlàre tá a bá ti bẹ̀rẹ̀ àníjẹ́ kó já bó ṣe náfílà òru àníjẹ́ kó já bó ṣe tọ̀sán àníjẹ́ kó já á padà ṣàlàyé nípa ẹ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé ahabul a'mali ila Allahi adwamuha wa pé iṣẹ́ tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí jù òun náà ni èyí téèyàn máa ń ṣe tí máa ń tẹ̀ra má kì í já wa in kódà kíṣẹ́ yẹn kó má pọ̀ nísìnyí ẹni tó bá máa ń ṣe náfìlà méjì lóru ó lóore lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala jẹni tí bá máa ń ṣe méjì yẹn kì í wá pa á jẹ ó lóore lọ́dọ̀ ọlọ́run jẹni tó jẹ́ pé tó bá ṣe mẹ́wàá lé ní ó tún di ọ̀túnla kó tó ṣe mẹ́wàá mi lọ almudawama ká ṣe é ká má jẹ kó ìyàwó àìsàn wọn sọ fún wa nù sọ Bukhari ó ní wa kana rasulullah sallallahu alayhi wa sallam idha salla salatan dawama alayha tánàbí bá fi ń kírun kan anabi ò ní jẹ́ kó já kódà kó jẹ́ náfìlà ká má jẹ́ kó já ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn amájẹmú tá a fi parí ẹ̀ òun náà ni pé nǹkan tá a bá pè ní náfìlà yìí lẹ́yìn ìgbà tá a bá jẹ́ kó já tán àwa ní jẹ́ kó máa dí ọ̀ràn yàn lọ́wọ́ láti sọ pé èèyàn kì í máa ń kírun òru débi pé yóò fi wá sùn dàgbé sọ̀látù sọ̀bọ̀ irú nǹkan tó bá lè fàdíwọ̀ ẹ̀ amukọ̀ lójú ọ̀nà Anas bin Malik kọ́lá anabi ti ta okùn kan sáàrin mọ́sálásí wọ́n ta sáàrin òpó méjì anábìnrin ta ló lókun wọ́n ní hadha hablu li zainab wọ́n ní zainab ló lókun idha sallat tó bá ti ń kírun tó bá ti rẹ̀ ta'allaqat bi yóò wá fara ti okùn yẹn anábìnrin hullu ẹlọ́tù li yusalli ahadukum nashata kálukú yóò kírun nígbà tó bá ní okùn lára so tó bá ti rẹ̀ faliyar kò sùn èèyàn kì í máa sọ pé òun ṣe náfìlà tó fi wá di ọ̀ràn yẹn lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ máa ṣínú lọ́wọ́ kí sọ̀látù magrib fi wá bọ̀ gbogbo oró eléyìí nínú àwọn nǹkan téèyàn máa sọ nípa ọ̀rọ̀ náfìlà ni àbí ọlọ́ọ̀bà subhana wa ta'ala kó mọ̀ sálá ìrọ̀ ẹ̀mí wa fún dáadáa kó dẹ̀ gbani jọ́sẹ̀ fún wa. adha wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh alhamdulilayi rabbil alamin. jazakallahu khairan ọlọ́mọba sànmọ́ ní ẹ̀sán dáadáa kó má dùn àwa tí a gbọ́ nílé ní ládà gbígbọ́ náà gbọ́ òun náà ni àtúgbọ́ yìí gẹ́gẹ́ bí a ṣe máa sọ gbogbo àti wọ́n bá ti gbẹ́wálùgbẹ́ iṣẹ́ olóore kan báyìí èyí tí ó dáa fún wa jù nígbà tá a gbọ́ òun náà ni pé àwa tá a bá ti ń ṣe tẹ́lẹ̀ káàkiri àwa kú oríire kó tún lé wa kún àwọn tá a bá ti máa ṣe ohun tó kù níta yìí náà tó aṣọ ọgbẹ káwa náà sunkún ṣòkòtò wa ká súnmọ́ ẹni tó yẹ pé òun náà tún lékún níbi tí níta fi ń jọ́sìn fọlọ́n kò sí bá a ṣe ṣètò tá a ní bá ẹ̀sìn níwájú ọlọ́n kọlọ́n kó má dùn nǹkan kan ní ládàá tí a bá ń ṣe kò ní jù báyìí lọ lórí ètò alẹ́mì fún títí àárọ̀ yìí ọlá pẹ̀lú àna ọlọ́run á tún pàdé kọlọ́n kó ṣe ìpàdé wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar Allah. أكبر الله